الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شرع لعباده الشرائع وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه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 yàtọ̀ sí àwọn ọ̀ràn yẹn ilé ìtúsí ní ọ̀ràn ilé wa lórí pé kí a máa mójútó nítorí pé ẹni ọ̀mójútó ọ̀ràn yẹn nítorí dájú ni kó ní tìǹ kò sí nínú ẹ̀sìn Islam bíi sọlẹ́t ẹni tí kìí bá ṣe sọlẹ́t kò lè jẹ́ mùsùlùmí rárá anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní alaahidu alladhi baynana wa baynahum as-salat faman tarakaha faqad kafar mẹ́lẹ̀mú eléyìí ti ń bẹ láàrin àwa àti àwọn òun náà ní sọlẹ́t ẹnikẹ́ni tó bá ti fi sọlẹ́t sílẹ̀ onítàn ti kèfèrí torí ẹ̀ àwọn sọlẹ́t àkókò márùn-ún eléyìí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ṣe lọ́ràn yẹn léwa lórí kíkẹ́ ká máa mójútó ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kíkẹ́ ká máa mójútó sọlẹ́t wa ò gbọ́dọ̀ tẹ̀sí yàtọ̀ sáwọn ọ̀ràn yẹn yìí ọ̀yẹ̀ká máa mójútó àwọn náfìlà ọ̀pá jùlọ. àwọn anáfílà eléyìí tó ṣe pé òru iná lèyìn àti máa ṣe wá tí ẹ bá mójútó àwọn anáfílà tòru yìí àwọn orí pọ̀ nínú rẹ̀ dáadáa sí wa tọ́lọ̀ máa ń ṣe fún ẹni tí bá mójútó ǹjẹ́ ọlọ́run wá ní bẹ fún ká máa forú ká máa fi ṣe yìí àti pé àwọn oná lálẹ́ gbà tí ó ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ó ní kánú qalilan min al-layli ma yahja'un wa bil-ashari hum àwọn làwọn ẹni tó ṣe é pé àkókò kékeré báyìí ni wọ́n á máa fi sùn lóru tó bá di àsìkò sààrì wọ́n á máa fi tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àkókò kékeré báyìí ni wọ́n á máa fi sùn oorun ọ̀pá tí wọ́n jẹ́ wọ́n á máa dìde ọlọ́ntúnrún yìí wá níbomi wọ́n ní tẹ̀tẹ̀jọ́ afájúnú ọ̀bùn ánìl mabọ́ájà wọ́n á máa gbé ẹ̀gbẹ́ wọn sá jìnnà sí ibùsùn wa àwọn ajá ni tó ṣe é pé àwọn ẹsẹni tí máa fi gbogbo òru wọn tí wọ́n máa fi sùn wọ́n á máa gbẹ́gbẹ́ sá jìnnà sí ibùsùn wa torí ẹ̀ àwọn náà lára ọ̀rọ̀ yìí bá wa wí ìbá náà fẹ́ sórí rẹ̀ ìbá fẹ́ wà lùjẹ́ náà. اقبل قال صفان النبي محمد صلى الله عليه وآله وسلم أن يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا يوتودا تبولي ديتيكو مع السلام ní gbogbo òru tó bá yẹ ní àkókò díẹ̀ báyìí gbogbo òru ni gbogbo oru to ba ye ni في السلام kọjá ìdajì òru àbí nítòtú bẹ́ẹ̀ lọ àbí kò dín díẹ̀ ku nínú ẹ̀ eléyìí iná lòfin tọ́lọ́wọ́n bá ṣe fún ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam ó yẹ kémi pẹ̀lú káwọn náà ká lè kọ́sì nínú eléyìí bilal anabi muhammad sallallahu sallam. anabi aleikum bi qiyam al-layl ẹ máa fi òru jí sin lọ ẹ máa jí lóru láti máa ṣe àwọn anáfílà tá a máa fòru ṣe fa innahu da'bu as-salihin fa innahu da'bu as-salihin qablakum torí pé ṣe sí àwọn ẹni rẹ nu láwọn ẹni rẹ tó síwájú yín àwọn ẹni rẹ tó síwájú wa ìṣe wọn nu wa huwa qurbatun 'inda rabbikum ó sì jẹ́ iṣẹ́ rí ilé ìjọba pé yóò sùn yín mọ́ olú ẹlẹ́dàá yín wa maghfiratun lis-sayyi'at ó sì jẹ́ ńtọ́lọ́ máa ń sìtórí rẹ̀ tó máa ń pẹ̀tẹ̀rẹ̀ fún àwọn ẹrú rẹ̀ bákan náà wa manhatun minal ithm àti máa lé ní jìnnà sáti dẹ àti sẹlọ adéfì adéfì kan ní tí ìmáàmù Tirmidhi tó gbé jáde ó sì jẹ́ pọ́nà tó gbà wá ọ̀nà kan tó dáa ni torí alḥasan albasri rahimahullah wọn láwọn ọmọ èèwọ̀ nínú àwọn àjọsìn iná ní ìjọsìn tó ṣe pé ó lè kókó jù láti ṣe bí sọ láti fi àmà jí lóru láti ṣe òun ló lè jù wọn á sọ fún yín pé àwọn ẹni tí máa jí yẹn kí ni ìtumọ̀ àmàlẹ̀ eléyìí tá a máa rí lójú wọn alḥasan albasri ọsọ ike bẹ́ẹ̀ ni ìmàlẹ̀ tá a rí lójú wọn yẹn ń ṣe lọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn ẹni tí ń jí lóru yẹn àwọn á fi òru wọn á fi jí wà pẹ̀lú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run wa bùn wọn díẹ̀ ó bùn wọn ní díẹ̀ nínú ọ̀málẹ̀ rẹ̀ láti lò àwọn á fi wọn fi dánìkan wà pẹ̀lú Allah ní ìgbà tí àwọn aráyé yòókù táwọn sùn kalẹ̀ gbanagada ọlọ́run wa bùn wọn ní díẹ̀ nínú ọ̀málẹ̀ rẹ̀ nínú àwọn akẹ́tọ́ máa ń ràn yàn lọ́wọ́ láti lè dìde lóru láti sin náà àwọn nǹkan wọ̀nyí pín sí ọ̀nà méjì wọ́n ń bẹ nínú wa àwọn nǹkan tó hàn ó sì ń bẹ nínú wa àwọn nǹkan tó pamọ́ àwọn sábàbí eléyìí tó hàn tó yẹ kó tí yẹn bá mójútó lè má dìde lóru láti sin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa òun náà ni alákọ̀ọ́kọ́ kéèyàn di oúnjẹ tí bá máa jẹ kù nítorí pé tí yẹn bá máa jẹ ni wọ́n ti sọ pé la ta'kulu kathiran fatashrabu fatanamu kathiran fatakhsaru kathiran wọ́n ní ẹ má máa jẹ oúnjẹ tó pọ̀ kẹwàá àdẹni tó ti pé ó bùkátà láti mú mi kẹwàá àdẹni tó máa sun oorun tó gùn púpọ̀ kẹwàá tara rẹ̀ dẹni tó ṣòfò tó pọ̀ púpọ̀ bá ti pọ̀ ìyẹn ọ̀ máa tó ṣe pé yọ̀ọ̀ máa mi tó oúnjẹ àti omi ti pọ̀ nínú àwọn nǹkan méjèèjì wọ́n pè fún ọrùn eléyìí tí ó lámì ìfàágùn nínú tí ẹ bá sì sun ọrùn ó jẹ ọrùn tó lámì ìfàágùn nínú èèyàn ṣòfò tí ó pọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni ó fòyàn rú kí ló dé àárín ní ìgbà tí gbogbo èèyàn tí wọ́n ń gbìyànjú láti jẹ́ pé náà nípìn nínú dáadáa tí wọ́n pínlẹ̀ kan oorun ni mò ń sùn oorun kéènì kálí ẹgbọ́ pé ó sùn látàrí oorun ní òbí wa gba tíkẹ́ẹ̀tì àlùjẹ́nà oorun kọ̀ oorun yẹn tí ẹ bá ti sọ̀rọ̀ alẹ́ fún yín bá yẹn jẹ́ nì tẹ́ bá sọ̀rọ̀ alẹ́ fún oorun gbogbo dáadáa ni ó fún yàn ru kí èsì ń tọ́ ń jẹ tó ń jẹ bá ti pọ̀ lápọ̀jù èèyàn àtẹni tí mumi lámujù tí ẹ bá ti ń jẹun lájẹjù tí mumi lámujù yóò máa sun ọrùn àsùnpara bẹ́ẹ̀ bá ti jẹni kọ́lọ́ ẹlẹ́dàá kó sànù wá. nínú àwọn nǹkan tí máa ó kékeré yóò kí èsì tẹ́sí yẹn fọ̀ sáà ṣe kọ́mọ́tì tó ṣe pé yóò máa gba agbára èèyàn ẹni tó bá jẹ́ pé iṣẹ́ agbára bá ní iṣẹ́ ṣe ń fi ṣe kò sí tàbí nígbà tí ilẹ̀ bá yóò ti jọjọ òní lọ́rùn láti sùn kọ́ nítorí pé àárẹ̀ ti ń bẹ lára rẹ̀ yẹn yóò pè fún ìsinmi tí ó pọ̀ ẹni tó bá ti ń bùkátà láti sinmi ní ìsinmi tí ó pọ̀ kò ní rọrùn rẹ̀ lọ́rùn láti jí lóru láti sin ọ̀rọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa nínú títún máa rán yẹn lọ́wọ́ eléyìí tó lè fojú rí òun náà ni alqaylula oorun tó yẹn máa ń sùn lọ́sàn tó o bá ti lè sùn oorun yẹn lọ́sàn ó ti dínkù nínú àárẹ̀ ara rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé tó o bá sùn lóru pẹ̀lú ògbọ́lọ́ wàá lè jí láti jí sin lọ́wọ́ ọba ẹlẹ́dàá rẹ̀ tàtọ̀ sẹ́ńtọ́ yẹ pé nígbà ń ṣiṣẹ́ lọ lọ́lọ́gbọ̀n dáadáa náà ni àsìkò tó tó fẹ̀gbẹ́ lélẹ̀ lóru ìgbà náà ló tó sinmi àárẹ̀ ti pọ̀ lára kò lè ṣeé ṣe kọ́rọ̀ ọlọ́run kíkọ́ ọmọ jí láti sin lọ́wọ́ ọba lóru. nínú nǹkan tí súnmọ́ ara yẹn lọ́wọ́ ó ní kéèyàn ó dínà sẹ́sẹ̀ ẹni tí bá ń dẹ́sẹ̀ tó ti pé àwọn àwa pálapàla àwọn àwa rádaràda àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kanṣukanṣu wọn náà lọ ń dá ní gbogbo gbà ẹsẹ̀ tẹ́rìn ẹ̀ ó máa ń kọ́ dínà ẹni láti ṣe dáadáa ó máa ń kọ́ dínà ẹni láti ṣe nítorí asorí rẹ kò lè rọrùn fẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ láti ṣàṣe jí lóru nítorí pẹ́sẹ̀ tó ń dáhùn àṣemúnimálẹ̀sùn dìgbà tílẹ̀ bá tó má tó ń yọ ni gbàtí èèyàn bá ti dènà sẹ́sẹ̀ kò ní rọ ọlọ́run láti jẹ́ ẹni tó ti pé ọmọ ajílóru láti sin láwọn ọba ẹlẹ́dàá wa. الإمام سفيان الثوري رحمه الله وأنا حرمت قيام الليل خمسة أشهر بذنب أذنبته وأني الله أبا قد لكن رجي لا تسلم أبا نينو رفضي دي سمان مبنياجو أتجي لورو سلام فضي دي سمان إن لانفع نفجي كيلو دي نتولي أسي يوكاتي موسي وأنا أدور أسي وأسي سالوني تأكوان كان سالي عواني ó ti yá ọ̀dájú burúkú níbi ká ti ọlọ́run tó ti fẹ́ lọ́run sí ìgbádùn wọn á ń sọ̀rọ̀ kìyàmù lẹ́yìn kí ni wọ́n fẹ́ fi ṣe kò sí nínú àjẹ́ńdà tiẹ̀ rárá rárá nínú àwọn kan tó jẹ́ asbabun batina àwọn sábàbí tó pamọ́ eléyìí máa ràn yàn lọ́wọ́ tó yẹn bá rí i ṣe láti máa jí lóru nínú ẹ̀ onáni salamatul qalbi lil muslimin kéèyàn jẹ́ kí ọkàn wọn mọ́ mùsùlùmí ó jẹ́ kọ́kàn rẹ̀ ọmọ sí mùsùlùmí onídjáni ti ń bínú mùsùlùmí onídjáni ti ń ṣe kéta mùsùlùmí onídjáni ti ń ṣe lára mùsùlùmí òní jẹ́ ẹni tó ti pín kọ̀fẹ́ kó orí kan tẹ̀ sí mùsùlùmí torí ẹ̀ tọba ti dẹ́bẹ̀ pẹ̀lú ògbọ́nà ọkàn rẹ̀ òfúyẹ́ ọkàn rẹ̀ òní wúwo tọba sùn yọ ọ̀rọ̀ ọlọ́run láti tètè jí láti sin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ èèyàn jẹ́ ẹni tọ́kàn rẹ̀ tó fúyẹ́ sáwọn mùsùlùmí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yàn subhanallah akéke burúkú àti ejò olóró ń bẹ nú ẹ táwọn ọmọ ayá rẹ nínú ẹsìn islam ẹ̀rín yagi náà ló máa rin níwájú wọn ẹ̀rín tí ò dénú rárárárárá bọ́wọ́wọ́ mi ò dénú mi iná lẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ múnábìkì yóò máa sọ ń bẹ lẹ́yìn rẹ tí ẹ bá wẹ̀yìn wò ẹ rí i pé wọ́n ti kó lẹ́yìn yín ẹni tó jẹ́ pé ojú lárí ni ọ̀rẹ́ òde kù tó bá ti pẹ̀yìn dàtá ọ̀rọ̀ rẹ lókùtì ọ̀ máa sọ ọ̀ máa bọ̀ ọ́ jẹ́ ni ẹni tó jẹ́ pé tó bá dáa fún ìdùnnú rẹ ni tó bá kù díẹ̀ káàtó fún ẹ tó bá dáa fún ẹ ìbànújẹ́ rẹ ni tó bá kù díẹ̀ káàtó fún ẹ ìdùnnú rẹ ni tìrẹrẹ bá ṣe yín ìbànújẹ́ ni fún wa táàbùrú bá kàn yín wọn lọ gbàjọ ni ẹjọ́ bá rí bẹ́ẹ̀ kò lè rán ọlọ́run kan máa jí lóru kí lọ́ba tó máa forú ṣe ìkàlà wọn òṣèkà máa fi òru ṣe àmì yóò jẹ́ kí ọkàn rẹ̀ mọ́ inú òfìlẹ̀ jílò. akramakumullah nínú àwọn sábà bí òní àníkó tún jẹ́ ní tọ́gbọ́n lọ́wọ́ àdádáálẹ̀ bàbá aládàádáálẹ̀ ìyá aládàádáálẹ̀ ẹ̀gbọ́n aládàádáálẹ̀ àbúrò aládàádáálẹ̀ tó ẹ̀kọ́ ti fa aṣọ ẹ̀sìn Islam ó ti fa ya ẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam oníbọ́lọ̀ ti ṣe fi rán lójú. èyí tí wọ́n fẹ́ fàtàrí òjò tó fẹ fi gbé kalẹ̀ ònlọ́yẹ ká ẹni tó bá rí bẹ́ẹ̀ onílẹ̀dí lóru kí bá tún máa forú ṣe nígbà tó ti pé gbogbo ọ̀sán rẹ̀ náà àdádálẹ̀ ló fi ṣe kí lọ́ọ́ dára rẹ̀ ó tún forú ṣe aládàádáálẹ̀ kò máa lóru láti ṣe rere bàbá kan làwọn àwọn máa lóru ó pè títí tí lè fi má wọn lẹ́nu kan yọ̀ sí tẹ́ ẹ̀ kó náà sí lóru tò àmọ́ kórì ibú mára rẹ̀ kórì ibú ọyọ sí kó tó di pé lè má ọlọ́mọ sàwọn lórí ibú ẹni tó lọ fẹ́ pa lẹ́kẹ̀lé owó lẹ́kẹ̀lé owó pa pa kó panjẹnu kó panjẹnu kò ní ọrùn fún rárá torí pé ọfẹ ṣe tó fi tẹ̀lé tọ́lọ̀ ó fi tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wasallam ọ̀rọ̀ ajá alájà dálẹ̀ kò ní ọrùn fún ẹ. bákan ẹni tí a máa di lóru sábà fi mi ó náà ní kọjá pọ̀ takìtì papọ̀ sí gbogbo àwọn ẹrù ilé ayé yìí. àwọn ẹrù inú ilé ayé máa sẹ́yìn ajẹ púpọ̀ wọ́n máa mú yàn mọ́lẹ̀ fún ìjẹ́kẹ́yìn ọbọ̀kọ̀ nítorí tí ó sórí rẹ yóò dínà sí ibi wọn ti sórí rẹ ẹfẹ irú àwọn eléyìí nítorí onáà ní pé kò ní lè jí lóru kò ní lè jí lóru nínú ilé ayé olóòlù àwọn tẹlifíṣàn tẹrí yẹn ẹni tó bá sọra ẹ fún tẹlifíṣàn tó tún wá wá sátáláìtì tó tún fi kún nítorí dájú ni kò ní lè jí lóru o nítorí kó àmọ̀ pé sísẹ́m àwọn sinimá tí wọ́n ń ṣe láwọn sátáláìtì ayé èdè òní twenty four seven ni wọ́n ń ṣe sinimá kan lọ́wọ́ wọ́n sọ pé wákàtí méjì ààbọ̀ òun náà ni wọ́n fi parí sinimá yìí nígbà wọ́n ti bá dédàjì wọ́n tún ti ń polówó pé èyí ọ̀tẹ̀lé yọ lẹ́tì kẹjọ èyí tó ń wò lọ́wọ́ yìí lọ èyí ó ti tẹ̀lé wákàtí mẹ́rin ló wọ́n gbà a sì wà láago mẹ́rin ààbọ̀ báyìí aago mẹ́rin ààbọ̀ alùpàdàrí ò tí yọ wọ́n lé èyí ọ̀tẹ̀lé yọ lẹ́tì kẹjọ èyí wò lọ gbogbo ẹrú ọlọ́run ti sùn wọ́n ti sùn láti nǹkan bíi ẹ̀rọ pẹ̀lẹ́ wa torí pé náà ń bẹ́ ń bẹ̀ wọ́n ti sùn láti bí aago mẹ́jọ àbọ̀ ẹlòmíì tó pẹ́ òun ti sùn láti aago mẹ́sàn ìwọ́n wá wo sinimá ó tún tan jẹnẹrétọ̀ ọ̀tẹ̀ sí lọ́rùn gbogbo àwọn àsìkò ọlọ́lá gbogbo àwọn àsìkò táwọn èèyàn máa wọ́n á tó wọ́n sọ parí eléyìí o hmm. etí ọ̀tẹ̀ lóra lẹ́tìkẹ́ tí nǹkan ẹsẹ̀ jáde ni ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí sáǹfààní àti wò wọ́n ní wákàtí mẹ́rin gbáko ni wọ́n fi èyí tó ń ti lọ́wọ́ yìí àwọn mẹ́rin àbọ̀ ni wọ́n parí ẹ̀ wọ́n parí ẹ̀ tẹ̀ parí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú òkú ọlọ́run aago mẹ́jọ àbọ̀ àárọ̀ ni wọ́n parí tọ́sẹ̀sẹ̀ sàlùwàlá tààrà sí pé mùsùlùmí lọ ọ̀yẹ́ kó wọn sí lọ. wàlá hàwùlà wàlá quwwata illa billah. kò ní bá dìde nítorí pé bá dìde apá kan abala kan nínú nǹkan tí wọ́n ń sọ fíìmù yẹn tí wọ́n bá ọmọ lọ kò sì ní rẹ́ni fún ròyìn àti pé ìròyìn ọ̀tá àfojúbà. eléyìí ń bẹ ọ̀kan nínú nǹkan tí máa ba yé àwọn èèyàn jẹ́ ni tí èdè kan lè ṣètò ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa. lẹ́yìn òde òní nínú àwọn nǹkan ilé ayé àwọn kan dáradá jágbajàgbà ránran tí èdè ká ṣe tọ́lọ́ òun náà làwọn ẹ̀rọ lérò ánsẹ̀tì òfò ilé ìtọ́pọ̀lọpọ̀ ń kóká kò ṣe jẹ́ tó fò àwọn náà sì sábà bí ọ̀pọ̀lọpọ̀ òfì sórí ibú nítorí pé kí ló ń wò nu ánsẹ̀tì rẹ kí ló wà mẹ owó ọ̀wọ̀ ló fi ní láti dọ́tò ti ń gbé ọ̀ká owó ọ̀wọ̀ ló fi ní gẹ́gẹ́ bí orí ibú tó fi kó jọ àwọn ní ìgbà bẹ́ẹ̀ lè má sàn nù sọ̀lá kọ́ máa wo pé àmọ̀bá mẹ́sẹ̀jì kan wọlé mo fẹ́ mo fẹ́ gbáwò bíkọ́sì ọwọ́ mi ó máa ń já mi dẹni tí màá browse nínú sọ̀lá tí ló tún ti fẹ́ browse ah ẹ mọ̀ káwọn bàbá wa náà browse kú ni bàbá bàbá wa sẹ́mọ̀ káwọn náà browse kú ni browse òfò tó wá dáyé ní ìsìn tí òjé kórìí tí wọ́n fẹ́ pé má ẹ̀rọ ní embrouse ni embrouse ni títí tílé ọlọ́run ọba ti ma ilé ẹgbẹ́ ma ilé ẹgbẹ́ ma ẹni tó bá lòlù rẹ̀ dáadáa oní tí ń lò fún ìranù tí ń lò fún ìrẹ́gbẹ́ ilẹ̀ máa mọ́mọ́ ọlọ́run ni kíá. gbogbo àwọn nǹkan wọ̀nyí ń nǹkan yẹn bá fún òun náà ní wípé ó ní ráàyè ọba ti gbà tó ọba kú ọ lẹ́nu pé à ó ti tán náà nínú nǹkan tó tún pamọ́ tí máa ràn yàn lọ́wọ́ tí yàn fi máa lé tí fi máa lé dìde lóru náà ní jẹ́ tó yẹ pé ìbẹ̀rù Ọlọ́run pọ̀ nínú ọkàn rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run pọ̀ nínú ọkàn rẹ̀ wà lára rẹ̀ yóò máa kó ní gbogbo yóò sì jẹ́ tó ṣe é pé kò àwọn àyìnbárìnbára rẹ̀ kọ́ lọ títí. ó náà ní kéèyàn jẹ́ pé ìfẹ́ téèyàn ní sọ́lọ̀ ọ̀gá púpọ̀ nínú ẹ̀mí èèyàn ẹni tó bá jẹ́ pé ìfẹ́ tó ní sọ́lọ̀ ọ̀gá púpọ̀ nínú ẹ̀mí rẹ̀ tí ìmánì rẹ̀ tó ti ga irú wọn ò lè máa dìde láti sin lọ́n lóru nítorí kò ní gbàgbé pé sọ̀láàtì tí mò ń ṣe lọ́sàn-án ni àbí lóru ni mo láǹfààní àti bá sọ̀rọ̀ jẹ́jẹ́ táwa lo tí wù láti máa bá sọ̀rọ̀ jẹ́jẹ́ gbogbo ló wù ọ̀kan nínú àwọn aṣíwájú wọ́n ń pè ní abu suleiman darani wọ́n ní ahlu layli fi laylihim aladdu min ahli lahwi fi lahwihim wọ́n láwọn ní bí máa di lóru lóru tí wọ́n bá jí ìgbádùn tí ń bẹ fún wọn bẹ̀ ó ju ìgbádùn tí àwọn elérekere tí wọ́n máa rí nídìí erékeré wọn lọ wọléwulẹ lẹ́yìn wọ́n ní tí wọ́n ṣe tọrọ ni ma ahbabtu al-baqa kọba ti wù mí láti sẹ́kù láyé tí ọba sì toro ni kọba ti wù mí láti sẹ́kù láyé. alimami muslim rahimahullah wọn gbé ẹgbàá wọ̀rọ̀ kájáde láti ọ̀dọ̀ jabir ibn abdillah radiyallahu anhuma ipa nabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni inna fi layli lasaacatan la yuwafiquha cabdun muslimun yas'alu allaha fiha khayra illa ataahu iyyah. وذلك كل ليلة النبي صلى الله عليه وسلم أن dájúdájú àkókò kan bẹ nínú òru tó ṣe pé mùsùlùmí kan kò ní kò ń gé àkókò náà lẹ́ni tó ṣe pé ń tọrọ tọ́jú orí lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa àyàfi kí ọlọ́run ọba kó fún lórí náà eléyìí á máa ṣẹlẹ̀ lóru ojoojúmọ́ àkókò kan bẹ nínú òru tí mùsùlùmí ò ní ṣe kò ń gé pé ń tọrọ lọ́dọ̀ ọlọ́run eléyìí á máa ṣẹlẹ̀ ní gbogbo òru ojoojúmọ́. dájúdájú kájílò ìpele ìpele la lè pín sí ìpele ìpele òun náà la lè pín sí wọn náà gbọ́ àwọn àpele yìí kó wo lágbára rí ọkà kó lè mú kó sì lè mójútó àwọn àkọ́kọ́ àwọn náà làwọn ẹni tó ga jù àwọn náà làwọn ẹni tó ga jù tẹ́kítọ́ ọba sáré títí títí gbogbo eré àsápajúlé tó ọba lè sá. òpin rẹ kó o dépò wọn òun làwọn ẹni tó gbogbo òru pátákórongodo làwọn máa fi dìde sí ọ̀hún ọba ilẹ̀ o wọn lásìkò kankan tí wọn máa sùn kánú qalilan minal ma yahja'un wa bil ashari hum yastaghfirun ìtumọ̀ ayà yìí lọ́dọ̀ ọdún wọn ó náà ní kí wọn lásìkò kankan rárá rárá rárá táwọn máa fi sùn lóru wọn máa fi sin lọ́nà wàlẹ́ bẹ́ẹ̀ lọ <laughs> àwa. àwọn tó jẹ́ pé àṣìṣe àti àìdá wa ti pọ̀ jù àwọn àwò tó yẹ kú lọ́la iṣẹ́ tá a gbélé ayé ṣe nìkan ní wa oníkàlùkù ronú ara rẹ̀ wò mélòó ni dáadáa ta a ṣe gan náà rí mélòó ni dáadáa tàbí lọ níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n ní múra sọ̀rọ̀ rẹ rẹ lé kó ọwọ́ rẹ ọwọ́ pé èyí pọ̀ jù ẹgbẹ́ iṣẹ́ tẹ̀yìn oṣù tí o fi wà lìjẹ́nà tọ́lọ̀ ọba tànú èèyàn tọ́lọ̀ ń bá èèyàn kìí ṣe gbogbo òru dìde sí náà apá kan nínú àwọn aṣíwájú wa rere wọ́n á máa ṣe bẹ́ẹ̀. ẹlẹ́kejì ìpele kejì òun náà ní káfi ìdajì òru káfi dìde sí náà ìdajì òru káfi dìde sí náà apá kan nínú àwọn aṣíwájú wa rere àwọn náà máa ṣe apá nínú àwọn aṣíwájú wa rere wọn a máa ṣe báwo láti wá ṣe léyìí tí ó fi ṣeéṣe wọn ni bá a ṣe lè ṣe tí ó fi ṣeéṣe òun náà ní pé ká sùn ní ìdá kan nínú mẹ́ta òru ìdá kan nínú mẹ́ta òru gẹ́gẹ́ bá a ti ṣe wà ní ìsinyìí báyìí a rí kó wọ̀ táago méje ó kù sọ́jú mẹ́fà àlùfáàgà yọ lónìí ní nǹkan bíi agogo mẹ́fà ó kù nǹkan bíi ìṣẹ́jú mẹ́rìndínlógún àwọn awòye wákàtí tó wà láàrin méjèèjì yẹn àríkó lé ní wákàtí mẹ́wàá ìdá kan nínú mẹ́ta àkókò tá a pè lóru yìí ó wákàtí mẹ́rin ó dín ìṣẹ́jú mẹ́jọ èso túmọ̀ sí pé tí a bá fi wákàtí mẹ́rin ó dín ìṣẹ́jú mẹ́jọ tá a bá fi kún aago méje ó kù ìṣẹ́jú mẹ́fà á rí i pé ó fún wa ní agogo bíi mọ́kànlá àbí tá a bá fi wákàtí mẹ́rin tá a fi kún yóò fún wa ní agogo bíi mọ́kànlá tó aago mọ́kànlá yẹn òun náà ni ìdá kan nínú mẹ́ta òru ìdá kan nínú mẹ́ta òru yẹn lèyàn sùn dà bí aago mọ́kànlá ọ̀ láti aago mọ́kànlá ló ti wá dìde tó ti wá máa sin lọ́nlọ́ títí táàtún fi rí ìdajì òru tó fi dìde sin lọ́n ìdajì òru tó fi sin lọ́n oúnjẹ wákàtí márùn ó lé látàgò mọ́kànlá wọ́n máa sin lọ́n lọ méjìlá aago kan aago méjì aago mẹ́ta aago mẹ́rin tó bá ti wá tó aago mẹ́rin yẹn tí ìgbà tá àlùfáàjà rí ó fi yọ ọ wà lọ sùn tó ẹni tó fi ìdajì òru tó fi dìde sin lọ́n mi kí wọ́n ti ẹ̀ ojú sùn láago mọ́kànlá àwọn òfófó tó ṣe látọ̀sán iná ẹlẹ́sùn máa ṣe títí tó ọrùn ègé ọlọ́lá kò kan àwọn ẹni tó fẹ́ soríire àwọn ń lo òru tí wọ́n dáadáa wọ́n sì ń lo fún àtitún dẹ́ṣẹ̀ ìpele kẹta oní àní kéèyàn fi ìdá kan nínú mẹ́ta òru kéèyàn fi dìde sí lọ́wọ́ ẹni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ìtọ́jú àjù wọn náà ní kó fi ìdajì òru kó fi ìdajì òru kọjá pé ń ló fi sùn tọba wá sí ìdájí oorun ooru tí ọba fi sùn ọrọ ajì tọba jí ó jí níbi aago méjìlá ọkọjá ìṣẹ́jú mẹ́tàlá láti gbà yẹn ọmọ abákì amúlélì rẹ lọ títí di aago mẹ́rin kọjá táago mẹ́rin bá ti wá kọjá o wàá sùn títí ó fi di pàlùfájà rí yọ ẹni tó fi dákan nínú mẹ́tòrú tó ń fi dúró sí lọ́nà ẹni tí wọ́n fẹ́ dìde dúró ìpele kẹrin oníkà dìde sí lọ ní ìdá kan nínú mẹ́fà òru ìdá kan nínú mẹ́fà òru onílẹ̀ni tó bá di bí aago mẹ́rin tó di níbi aago mẹ́rin tí wọ́n ń sin lọ títí wọ ìgbà tí àlùfájàrí bá fi yọ tó eléyìí onílẹ̀ni tó bá di ní ìdá kan nínú mẹ́fà àti òru ẹ̀yìn eléyìí oná ìlànà tó jí tí ò ti ẹ̀fà kókò sí tiẹ̀ rárá gbogbo ìgbà tó lọ́nba kọ kókó jí náà ni gbogbo ìgbà tó lọ́nba kọ kókó jí ni àmọ́ yóò gbìyànjú láti rí i pé lójúmọ́ kan òun jí lóru náà ni ìpele kẹfà oná ìníjàni tó ṣe é pé kò ní jí rárá jùgbà tí ọkàn fi ṣe rákà méjì péré lọ rákà méjì péré ó ti ṣe sọ̀látul wítìrì rẹ̀ tẹ́ yọkàn ṣe rákà méjì péré à ó máa dáa lọ sọmọ pé wòye jí rárá òun náà dáa jù ọ lọ ó wà nínú ẹgbàá wọn rọ eléyìí imaamu abu dawud rahimahullah tó gbé jáde ipa nàbì sallallahu alayhi wa alihi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá fi jí lóru tó jí tó sì jí ìyàwó rẹ̀ gbà tó jí wọ́n wá jọ sí rákà méjì péré tí wọ́n jọ sí rákà méjì péré ọlọ́run ọba ẹlẹ́dàá wa yọ ọkọ̀ wọn mina zakirina wa zakirat yọ kọ ọkọ pé ń bẹ nínú àwọn olùrántí ọlọ́run yóò tún kó kọ ìyàwó fóònù náà ń bẹ nínú àwọn olùrántí ọba ẹlẹ́dàá wa. tẹ́lẹ̀ yìí ó túmọ̀ sí pé oníkálukú wa la fẹ́ sórí rẹ̀ oníkálukú wa la fẹ́ jẹ́ni tó ṣe pé yóò ní pọ̀ ẹjọ́ wa náà ká gbìyànjú láti tó ṣe pé yóò máa dìde láti sin ọlọ́run ẹlẹ́dàá wa ká máa dìde láti sin ọlọ́run ẹlẹ́dàá wa. ọpàtàkì púpọ̀ ilé ìjọba dájú nínú gbogbo àwọn àpẹẹrẹ tá à ń sọ yìí òun náà ní kéèyàn jẹ́ pé èèyàn ń fi ìdá kan nínú mẹ́ta òru èèyàn ń fi ń jí láti sin lọ òun náà lẹni tó jí bí aago méjì báwo kò ṣe wà ní èèyàn ò jí láago méjì èèyàn wá sin lọ ẹlẹ́dàá wa èèyàn máa sin lọ títí tí fi di bí aago mẹ́rin àbọ̀ tó bá ti di bí aago mẹ́rin àbọ̀ yẹn wàá lọ sùn nítorí pé ìdáta nínú mẹ́ta òru tí wọ́n fi jí yìí ọlọ́lọ́lá jù ọlọ́gà jù nínú àkókò tí a máa sin lọ́n lóru nítorí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé ọlọ́run ọba ẹlẹ́dàá a máa sọ kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé ní ìgbà tí wọ́n á kó ìdá kan nínú mẹ́ta òru yóò mọ̀ wá pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ mi kí n ṣe fún akramakumullah síbẹ̀ mọ̀ pákókó yẹn iná lọ́pọ̀lọpọ̀ nínú wa láti sùn kalẹ̀ tó ṣe pé àní dìde á máa wò ó pé òru láwà kò yẹ ká sì jì kò sì dá bẹ́ẹ̀ kí èèyàn bá fẹ́ ṣe dáadáa tó sì fẹ́ rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó yẹ kí èèyàn lè máa dìde lóru láti sin lọ́run ọba ẹlẹ́dàá wa. tí èèyàn bá jí ní ìyá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru yẹn oore pọ̀ níbẹ̀ oore pọ̀ níbẹ̀ púpọ̀ nítorí pé o ti sùn o ti sùn dáadáa gbogbo àárẹ̀ gbogbo àìlera tó lè wà lára rẹ̀ ó ti gbọ̀n dànù tó bá wá ti dé nígbà yẹn pàápàá jùlọ tó sì rántí ọlọ́run tó sì rántí ọlọ́run alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi an tó sì lọ́ta lu alẹ́ gbogbo àwọn ìkàn burúkú tí ṣètọ́ni ti kàn mọ́ ọ́lá àwọn ti já dànù ọwọ́ àtìdé ọwọ́ àti sọ̀lẹ́ ìkàn kẹta tó kù náà já dànù wàá rí kíláàsì bẹ̀yẹn wàá máa bá ìjọsìn rẹ lọ ní pẹrẹwu ní ọrùn títí tó fi ṣe iye tọ́lọ̀ ń bá kò lè ṣe wàá ti máa tọrọ gbogbo tó máa ń fẹ́ lórí ayé àti tẹlifíàmù nínú òru yẹn nítorí pé o ti ṣe kòńgẹ́ àkókò tí olúwa ẹlẹ́dàá wa tó máa ń wá sí sàmàlẹ́ ayé tó máa ń wá sí sàmàlẹ́ ayé láti rí wípé ta lẹni tó fẹ́ tó fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún ta lẹni náà tó fẹ́ tọrọ àforíjì kí n ṣe fún. kúrọ̀mọkùnmọ́lá gbèsè ayé wa tá a wà ń bẹ yìí báyìí a wá a padà lọ níjọ́ kan ó sì yẹ ká mọ̀ dájú ìpele ayé yìí báyìí kìí ṣe gbùgbé rárá kìí ṣe bùgbé rárá ojú ọ̀nà ni afárá láàrin ayé àti ọ̀run nítorí pé ibi tá à lọ gan gan gan gan ó ná lọ́run ibẹ̀ yẹn lọ́mọ àlùsínà ti wà lìjánà kọ́lọ́ máa ṣe lé wa wa ibẹ̀ yẹn lọ́mọ aná ti bá rẹ̀ nuna kọ́lọ́ máa ṣe nílé wa àwa náà láwa gbìyànjú láti rí a ṣe dáadáa láti ran ara wa lọ́wọ́ àwọn dáadáa tí ó jẹ́ kí wa kọ́ tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmù wọn ò ní kó ẹnìkan fún wa tiwa náà ni wọ́n wọ̀n kí wọ́n làwọn náà wá ń ṣe lónìí láti sàánú ara wa táwọn ìbá salábòsì táàsì jẹ́ aláìfẹ́ rere fúnra ara rẹ̀ ó yẹ ká gbìyànjú láti rí i pé iṣẹ́ táàsì táàfì sórí ire amójútó iṣẹ́ táàsì sálùkìyàmù àwa tí ó fi dáa àtẹ̀tì nípa rẹ̀ ẹ̀ mọ̀ ike ń tẹ́yìn oṣù tí ó fi wà jẹ́ náà àwọn nǹkan tó ṣe pé kò ní wu ẹ̀mí nì kò ní rọrùn kò ní rọgbọ fún ara láti ṣe iná ẹ̀ ní máa déèyàn wà lìjánà àwọn mami ọba ńlá mu àwọn náà ní máa ṣe sábàbí àtiwọ́ náà kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ̀sí ọlọ́mọ àná tọba tí ó sì ti yàwó rẹ̀ ò ní jẹ́ni tó máa ṣe lẹ́lì tó fi kú o nítorí pé obìnrin òun á máa fẹ́ kọ́ ọmọ afárá nu máa fẹ́ kọ́ yóò máa fẹ́ kọ́ máa pa lọ́kàn tí ò ní rárí fún ọ kọ́ náà máa pìtàn kan tí ò wúlò fún ọ lọ́nà tó ṣe pé ẹ̀yin ò ní mà wípé ilẹ̀ ń mọ́mọ́ yín lọ́wọ́ lójijì síbẹ̀ náà láàmú wa bá ká káàfi kúrò nínú ilé ayé yìí káàfi wá padà dẹni tí ó lọ ṣèṣirò níta gbélé ayé sí ìwọ náà èmi náà bá pé máa jí lóru ìyàwó ni ìbá pé máa jí lóru bísínẹ́sì ni gbogbo ìwọ náà àfi máa ń pèsèrò gbogbo ọjà tá a tà ní àtúmọ̀ plan bó la tún ṣe fẹ́ sọ̀la èmi náà bá pé wọ́n máa ti lóru wọ́n lọ àwọn ọmọ nì ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ ọmọ nì ọ̀jẹ́ àìwọ́ náà sàánù mi èmi náà bá pé ya gbogbo àwáwí gbogbo níjọ́ tó ní wúlò ṣe ń dúró dè kó tó di pa lọ́kàn nínú ẹni tó mójútó ọ̀rọ̀ ara rẹ̀ ṣáájú kó tó di pé kúpalẹ̀ rẹ̀ ma ọlọ́run kó sèmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tí wọ́n máa ṣe dáadáa dáadáa tí sẹ́kù téèyàn fi àlùjánnà wọ̀ ọlọ́run ọba kó ṣàánú wa aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé owó ọ̀nà láti máa jí lóru láti máa jí fẹ́sì fọlọ́wọn ọbẹ̀ ẹlẹ́dàá ọ ṣùgbọ́n ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ó ṣòro fún láti ṣe bẹ́ẹ̀ a máa wúwo lára rẹ̀ láti lè dìde kódà tó bá dìde kì í rọrùn fún láti jí ṣe sọ̀lẹ́ẹ̀t ìwọ náà njẹ́ ìwọ náà lè ṣe láti rí dáadáa nínú òru náà wà ó fẹ́ kó ṣe pé ò lè jí ṣe sọ̀lẹ́ẹ̀t ṣùgbọ́n nígbà tó bá jíyìn dìde dúró àbí tó bá jí dìde jókòó tó bá wá jókòó kọjú sí àlùkébìlà kọ́ máa ṣèrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ nítorí pé mi lè jí sàlùwàlà mi lè jí ṣe sọ̀dáàtì mi lè jí sàlùwàlà mi lè jí ṣe sọ̀dáàtì ó yẹ kó o lè jí ṣèrántí ọlọ́run ó kó o lè jí láti ṣe ìrántí ọlọ́run rẹ lẹ́dàá o torí ẹ ẹni tí ó wá jí rárá eléyìí òun lórí gbogbo orí ńlọfọrù tọba á sì rántí Ọlọ́run kọ máa tó ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ kọ rántí pé òru tọba lọ sí kòńgẹ́ ìgbà tọlọ yẹn lè dáwọ́ máa wá sí sàmàlẹ ayé tí wọn máa pé ta ló fẹ́ pè mí kí n dá lọ ta ló fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún talẹni náà tó tọrọ àforíjì kí n ṣe fún tọba sí kòńgẹ́ rẹ òun tó dájú òun náà ní pé o ti sórí rẹ bákan náà ó yẹ ká rí pa mójútó tí n bá lè dìde jókòó náà kí n fẹ̀gbẹ́ lélẹ̀ ní ìfẹ̀gbẹ́ lélẹ̀ kí n máa ṣèrántí ọlọ́run ní ìfẹ̀gbẹ́ lélẹ̀ kí n máa pe ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà òòrè wà nínú rẹ̀ ní ìfẹ̀gbẹ́ lélẹ̀ kí n máa pe ọlọ́run ẹlẹ́dàá wa òòrè wà nínú rẹ̀ ẹnikẹ́ni tó bá máa jí lóru tó sì ní iye rákà tó máa ń ṣe lóru lójoojúmọ́ tọ́lọ̀ wọn akádàrà pé lọ́jọ́ kan oorun gbé ọ lọ ó rí kíámù lẹ́ẹ̀lì yóò rí ṣe kò sí wàhálà kíkẹ́ kó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti sọ láti bọ́hà láàárọ̀ kó o mú sọ láti rẹ tó o máa ṣe lóru yẹn kó o mú wa ọ wàá fi rákà kan kún nítorí pé tó bá yẹ rákà méje bá ní wítìrì tó o máa ṣe lóru wọn kì í ṣe wítìrì wàá fi rákà kan kún yóò di mẹ́jọ tó bá sì jẹ́ márùn wàá fi rata kan kún yóò di mẹ́fà tó bá jẹ́ mẹ́ta wàá fi rákà kan kún yóò di mẹ́rin tó bá sì jẹ́ pé rákà mọ́kànlá lọ́ba máa ṣe lóru wàá fi rákà kan kún yóò di méjìlá tó eléyìí kò bọ́ nítorí pé àyè wà fún ọ láti san padà lọ́sàn nínú ìgbà wọ̀rọ̀ eléyìí tí Umar ibn Khattab. radiyallahu anhu tó gbà wá tí imam muslim tó gbé jáde anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sọ yìí pé man nama an hizbihi aw an shay'in min faqara'ahu fima bayna salati al-fajr wa salati al-dhuhr kutiba lahu ka'annama qara'ahu min al-layl ẹnikẹ́ni tó ń bá gbé lọ tẹ́kù ohun tó gbé lọ yìí òun náà lọ́kọ́ dínà kó kí alukurani tí ma ké lóru ọwọ́ ake láàrin àṣùbà sísọ láti gbọ́họ́ wọ́n kọ́ ládàkalẹ̀ fún bí ìgbà tó ṣe náà lókè wọ́n pè ní ma ké nítorí pé ńgbà tó bá jí lóru náà lọ́ọ́ àwọn sọ láti tọ̀ ń bá ń ṣe bákan náà ó burú já kí tó ṣe ike tíyẹn bá máa pàtì àbúrò ń bẹ́ńbẹ́ o anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ fún abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma wọ́n sọ fún yín pé la takun mithla fulan kana yaqumu al-layli fataraka qiyam al-layl muttafaqun alayhi ìwọ abdullahi ibn amr ibn al-aas mọ́dàbí lágbájá lágbájá wo ìmáa jí lóru láti sin ọwọ́ apàdà fi àǹjílòrò ọ̀padà fi sílẹ̀ eléyìí túmọ̀ sí pé kò sóore lára ẹni náà tọ́jà mùsùlùmí tí èjì kò sóore lára ẹni náà tọ́jà pé tọ́ba ti sùn yóò sùn àlùfájàrí nìkan ní máa jì ó rí olówà lára rẹ nígbà tó yẹ pé ọba yọ ọjọ́ kan ò ní jí ìwọ ẹ̀rántí ọjọ́ kan rí tó jí sáájú tó o gbé àgbé rẹ tó lọ sàlùwàlá tí wọn náà wá dúró níwájú tó ń bẹ tó a ó lè púpọ̀ lọ sọnù fúnra rẹ̀ tó bá ọmọ atanra rẹ̀ dànù ọmọ atanra rẹ̀ dànù ọmọ àtẹ̀tẹ̀ àwọn tí ọ̀gbọ́ lọ́wọ́n bá sọ pé ogun ayé kan jà wọn ogun ayé kan ti ń bá gbogbo nǹkan náà ayé ara jogún ayé lọ ìwọ ń lọ́wọ́ látàkà ìwọ sì sọ lákọọ́lẹ̀ tán ìwé ìsìn náà òjì lórúkọ ọbẹ̀ náà òjì lórúkọ òjì lórúkọ ọbẹ̀ náà kọ́ owó tí ó ṣẹlẹ̀ owó dáadáa tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá ó ṣe fún ẹni tí ń dúkùkù lájà mọ́ ọ̀pọ̀ lọ́tọ̀ àti lọ́sì àwọn fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n pa lọ́tà ń tirẹ́rẹ́ àwọn tí ọ̀fẹ́ kọ́ ta fún ọ wọ́n pa lọ́tà rọ́ àwọn tí wọ́n bá gbé tí wọ́n bá gbé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá gbádùgbò wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá gbé lù wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ẹjọ́ wà láyé wọn bẹ́ẹ̀nbẹ́ ìwọ náà tó wá pé ewu aburú ọ̀ràn òun ló yí ọká ní gbogbo ọ̀nà kọ́nà ìwọ náà ló sì ń sọ̀rọ̀ alẹ̀ lọ́jọ́ tó bá ti sùn tó nánú kalẹ̀ báyìí yóò mọ̀ falala ni àfi bí màálù tí ìwọ náà ọ̀lẹ́sọ̀rọ̀ gbéjà tó ti ẹ̀dí ló rọ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ rẹ sókè kó o ti kò ń jẹ́ àsìkò tá a wí kọ́ wa sọ̀rọ̀ lọ́dọ̀ lọ kọ́ pọ̀ kọ́ gbọ̀ kọ́ yọ̀ kọ́ wa rí kàmẹ́ta bí ọ̀sẹ̀ bí òní ọlọ́nkọ́ sọ kọ́ gbà ọ́ kọ́ là ọ́ torí ẹ̀ jọ́mọ́ ọwọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe èyí tá a ti sùn tó ti ba tiwa jẹ́ nínú oorun ó tó gẹ́ ó tó gẹ́ ẹ sọ fún oorun kó tó gẹ́ mo fẹ́ ní abala kan nínú àsìkò tí mo fi ń sùn láyé láti máa fi ṣe dáadáa láàrin mi àtọ́lọ̀ mo fẹ́ máa jí lóru láti máa sin náà mo fẹ́ máa jí lóru láti máa pè ọ́ náà. àwọn kèfèrí gan-an fẹ́ gbádùn àwọn anù lásán àti àwọn onítùmọ̀ bíi ti ma ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀rín sùn wọ́n yẹn sùn wọ́n làwọn lọ kíní kan ìṣòro tí wọ́n bá tọ́ba dàjà kan àwọn agbọ́n bàbá àti màmá àtàwọn ará àdúgbò àtàgbogbo wọ́n gbádùn àwọn onítùmọ̀ ìwọ́tọ́lọ́ fún ní ìwọ tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó fi ọ sójú ọ̀nà tó dá ọwọ́ afẹ́ máa fi gbẹ́ ọfẹ́ máa fi sọ̀nà ìwọ tọ́lọ̀ ń gbé ẹ̀sìn Islam fún tó ẹ̀sùn gbogbo àwọn dáadáa gbogbo rẹ inú rẹ lọ́wà ìwọ lọ wá fi ọkà rẹ ló filẹ̀ fàjájẹ ọ̀dá tó yẹ kó o ṣe mà ọ̀dá bó ṣe yẹ kó o pe ọlọ́mà ọ̀rọ̀ àmọ́ atari láti ilé oníṣègùn lọ ilé alágbègbà lọ ìwọ sì jẹ́ ẹni tó jẹ́ pé ọlọ́run fi kẹ́mẹ́ sí ọ lọ́wọ́ tó lè fi hàn rẹ sí ti ń sí ọ́ sí ìkánná rẹ̀. ò pọ́lọ́ ọ̀hún aṣọ kò gbé nu wàhálà àbí wàhálà bẹ̀ wàhálà ni ò torí ẹ̀ jama wa ẹja lò dáadáa o àwọn ti sọnù mọ́ wa lọ́wọ́ àlò fún dáadáa àti ń tètè páyé la wà ayé náà láàmú abẹ láéláé bẹ́ẹ̀ bá ń bá wa náà ti ń bẹ láéláé ẹ rí pa àwọn ìyá wa àwọn náà kú à ń tètè pé agbára wa ká àwa àwa kọ́ ni agbára yìí kà sọ sínú ọba torí di ara wa lọ láti lè máa dìde ọlọ́run dàkú má sí wa láláì méjì kàn hmm, ẹni tá ànábì sọlọ láì sọ là ń ròyìn fún sàábé mi má dàbí lágbájá má dàbí lágbájá sàábé lọ náà bá má dàbí lágbájá torí pé máa jí lóru tẹ́lẹ̀ tí ó sin lọ kọ̀ wá jí má ọlọ́run má tètè wá náà bẹ̀ torí ọlọ́run dàkú ràn wá lọ́wọ́ yá lè mójútó ọ̀rọ̀ ara wa jọ́sìn tá a máa ṣe eléyìí tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa tí ó fi máa yọ́nú sí wa tí ó fi jẹ́ pé ó sì wá lẹ́rú gidi títí pé yọ padà rálì jáná wọ̀ ọlọ́run ọba kó ṣe ṣíṣe rẹ̀ ní wa àwọn òkúta àdìgbòlù ọba ti fi ń fẹ́ ọlọ́run wa ọlọ́run kó lọ́nà wa lọ́nà wa káwọn kí ń gbà tá à ń sọ̀rọ̀ nípa ká máa jí lóru ká máa sin ọba nínú ẹ̀ ká máa ọ̀gá wa anabi wa òun náà lọ́lọ́wọ́n bá tọ́nà rẹ̀ ṣàlàyé gbogbo àwọn dáadáa yìí fún wa nínú wọ rẹ̀ lórí wa eléyìí tá a gbọ́dọ̀ máa mójútó òun náà ní ká máa ṣe àsọ̀láàtù fún torí pé ọlọ́run àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé gan àwọn náà ń ṣe àsọ̀láàtù fanabi Muhammad sallallahu alayhi wa sallam kọ́lá wọn tó wá pa á àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam kíkọ́ àwọn ọmọ ṣe àsọ̀láàtù fún káàsì máa kí ní kíkí gidi.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 وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله